هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أبني طلابا àlékún ìkẹ́ ọlọ́run àtúrí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba kó máa bá nẹ́gbà muhammadu sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú àtàbí sallallahu alayhi wa sallam àtàwọn sahaba nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọmọlẹ́yà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ pẹ̀lẹ̀ tẹ̀yàmà ìtẹ̀síwájú àbí tí a bá láyé náà dé o náà ni ọ̀rọ̀ àwọn afá tí àwọn tán sọ wípé ìkúnlẹ̀ kíra ẹni ẹbọ ni ọ̀rọ̀ àwọn afá tán máa fi ń ṣẹ̀rí tán máa ń gbá alé láti lè fi rìnlẹ̀ wípé ìròrí àtọ̀rọ̀ yìí kìí sáwọn nìkan làwọn dá sọ àwọn ọ̀rọ̀ wọn ni à ń kà lọ fún wa tọ́mọ́ ń gbára lé náà nínú àwọn ọ̀rọ̀ tọ́mọ́ wá ń ká nínú àwọn àwọn àfá tọ́mọ́ ń lò òun náà ni ọ̀rọ̀ sheikh abubakar jabir aljazairi hafizahullah ọ̀rọ̀ àfá yìí nínú tíra wọn tọ́pẹ́ ní aqidatul mu'min wọ́n máa lò ọ̀rọ̀ ọ̀nà tí ẹbọ pín sí ọ̀nà tí ẹbọ pín sí na ń sàlàyé bẹ́ẹ̀ wọ́n sọ wípé ar-ruku'i was-sujudu ìbàdán sàlàyé nípa wípé ar-ruku'i ìmáàtẹ̀ ìmáàtẹ̀ kọ̀kọ̀ àti as àti máa forí kalẹ̀ ọ̀nà tó gbà wọ́n ní inna ibadata ar-ruku'i was-sujudi ظاهرة يزاولها المسلمون كل يوم في حياتهم wọ́n ní dájúdájú ìbádà ìjọsìn ìmá tẹ̀kọ̀kọ̀ àti ìmá forí kalẹ̀ zọ́hìrọ̀ wọ́n ní nǹkan tó hàn ní o ìjẹ́jọsìn rẹ̀ ní tó hàn ní wọ́n ní yuzawiluha al kulla yawm ojoojúmọ́ sí ni àwọn mùsùlùmí máa ń ṣe jama'a sẹ́tìmọ̀ kàtà ń rí fásí ìrọ̀rùn náà rí fásí ẹ̀ náà sọ pé inna ibadata ruku'i was sujudi zahiratun yuzawiruha al-muslimuna kulla yawmin fi hayatihim ìbádà ìmá tẹ̀ kọ̀kọ̀ àti máa forí kalẹ̀ ìbádà tó fojú hàn ní fẹ́ẹ́sì pé ojoojúmọ́ làwọn mùsùlùmí máa ń ṣe nínú ìgbésí ayé wọn rúkná àsàlá wọ́n ní torí méjèèjì orígun méjì ni wọ́n jẹ́ nínú òrùn nínú àwọn orígun lọ́wà méjèèjì jẹ́ orígun méjì nínú àwọn orígun la tasihhu as-salatu bidunihima orígun tó jẹ́ sí pé ìrun ò lè lálàáfíà láìsí pé méjèèjì wà ń bẹ̀ èyàn tó bá kírun sí tí ó rẹ̀ kò sùjú sí rẹ̀ ní ẹ̀rí pé kò níhùn torí pé àwọn méjèèjì yìí nínú àwọn àwùtánù sọ̀lá àná wà kódà sùjúdù sáwí ìgbà ìforíkanlẹ̀ ìgbàdé ògbé èyàn padà síbẹ̀ ni ẹ̀yẹ padà sí ibẹ̀ bóyẹ̀ tí wà ní rọ́kà alákẹta ọba rántí pé rọ́kà alákọ̀ọ́kọ́ ohun òrùkúrè yóò wà padà sí rọ́kà alákọ̀ọ́kọ́ yẹn yóò wà lọ sí ibi òrùkúrè yóò wà máa gbé lọ láti ibẹ̀ nígbà nísìn yóò wà gba ipò tó bá ti wá padà sí ibi òrùkúrè yẹn yóò wá kọ̀m̀pìlìtì yóò máa gbé lọ bẹ́ẹ̀ yóò wá fẹ́ lẹ́ẹ̀kejì tó bá tún kí sí ẹlọ́kàn ẹlẹ́ẹ̀kejì sẹ́gbẹ́ láti orí ẹlẹ́kẹta ló ti padà wá sẹ́lẹ̀ aláwọ̀kọ́ yẹn yóò máa bá lọ bẹ́ẹ̀ àmọ́ pé àwọn ṣe sùjúdù sáwí ògbé sùjúdù sáwí àwọn wàjìbá ti lọ́wọ́ àkókò sínú orúkúnù kò yíra ní sí wọ́n ni láti sí salatu bidunihima wa qad ta'abbadana Allahu ta'ala bihima aw wa qad ta'abbada Allahu bihima sa'ira ibadihi al-mu'minin wọ́n lọ́lọ́wọ́ ọba àlejò ládẹ̀ ti sé kíní o ó ti pa àwọn ẹrú ẹ̀ láṣẹ gbogbo àwọn ẹrú rẹ̀ tó jẹ́ mùmínì wípé ká máa fi nǹkan ìjọsìn fún wọn Ọlọ́run ọba Ọlọ́run ọba àlejò ti fi àwọn nǹkan méjèèjì sínú àwọn nǹkan tí àwọn ẹrú sin Ọlọ́run ọba tó jẹ́ mùmínì tó wọn fi jọsìn fún Ọlọ́run ọba Ọlọ́run ọba qala ta'ala ya ayyuhallazina amanu ruk'u wasjudu wa ibudu rabbakum waf'alul khayra la'allakum tuflihun

òun náà ló fi jẹ́ sí pé ìtẹ̀ títẹ̀ kọ̀kọ̀ wà húwà ìhìnà òun náà ni ká máa ṣe ìhìnà wà sùjúdù àti ká borí kalẹ̀ wà wà wájú ìjẹ́kù wájì alẹ́ àrùbì òun náà ni ká gbé orí wa kanlẹ̀ ká gbé orí wa kan ilẹ̀ ìbáadà ìbáadà ni o látàmbárí ilẹ̀ ahìdín mahama sí fẹ́ nìkankan bó ti wù kó ní ẹgbẹ́ kó tóbi tó illa lillahi àwọn ní àyàbí fọ́nà bàbá ma rọ́kà lè áhìdì náà ìsájẹ̀rẹ̀ lábù ma ma ìyáhú tí mi ti kéré lọ́sẹ̀ tọ́lọ̀ ní mẹ́ǹkáàrí wọ́n ma rọ́kà lè áhìdì gbogbo ẹnikẹ́ni tọ́fà wà lè tẹ̀ fún ẹni kankan se ya àwòtọ́ mi à ń fíhì àbírìnàká pé ẹni yẹn ó fóhun lọ́mọ bí àwòtọ́ mi à ń fíhì àbírìnàká pé ẹni yóò fóhun lárísìkí ní àwòtọ́ mi à ń fíhì àbírìnàká pé ẹni yóò fóhun lálàáfíà àbírìnàká pé ẹni yóò fóhun ní oore kan nínú àwọn orí ayé ìrìnrímọ́ o àwòtọ́ mi dáadáa kan lọ́dọ̀ ẹni yẹn àwòkọ́ ìfàmìnù àbí ń bẹ̀rù ẹni yẹn pé tó wọ́n bá forí kalẹ̀ fún àbí tó wọ́n bá ṣe ìsújúdù fún yọ́ pa òun yọ́ ya òun wèrè yóò di àrísìkí òun kù yóò fa àárẹ̀ kan òun jazakumullahu khairan yóò fi àárẹ̀ kan òun wọ́n ní wàlẹ́ ìsàbí mukrahin kèéjì sẹni tán jẹ́ ń pa láti ṣe bẹ́ẹ̀ fún yàn kẹ́ pọ́n jẹ́ ń pa ni òun fún rẹ̀ lọ́mọ máa ṣe wàlẹ́ ìsàbí mukrahin ala dhalika faqad ashraka bi rabbihi

náà tàbáwo ọ̀rọ̀ tí àfá yìí sọ yìí kọ̀tàkó nǹkan tí àwa náà ń sọ ẹ̀rí pé in tí àfá ń sọ bí báyìí òun náà ni sùjúdù ìbádà àbí rùkúrù ìbádà ẹni tó bá ṣe rùkúrù fún ẹ̀dá àbọ́ bá ṣe sùjúdù fún ẹ̀dá lẹ́ni tí fi ń jọ́sìn fún ẹ̀dá yẹn lẹ́ni tí ń jọ́sìn fún ẹ̀dá ìlàfá ń sọ ìlàfá ń sọ yí pé àwọn ní wa man raka'a li ahadin ẹni tó bá ṣe rùkú rẹ̀ fún ẹnì kẹ́kẹ́ aw sajada lahu àbí ó bá forí kanlẹ̀ fún ẹni yẹn ẹwà máa wo àbáwá fi àwọn kòyúùd àwọn wọ́n fi àwọn májẹ̀mú kan sí tó dé kúrò níbi àwọn rùkú àti sùjúdù yókù tí ò ní láwọn májẹ̀mú yìí nínú ó túnmọ̀ sí pé irú rùkú ìwọ ìtẹ̀fún ìyàwó ní ọmọ jẹ́bọ àwọn eléyìí tí nǹkan ìbá bẹ́ẹ̀ kò yẹ báyìí nísìnyí àwọn wo mu'azziman iya tó jẹ́ sí pé ìtọ́fà tó fi ṣe rùkúrì tó fi tẹ̀fẹ́ni tó tẹ̀ fún ìtọ́fà tí ó fi tó iborí kẹlẹ̀ fún ni pé òun àzọ́mà ẹ̀ òun gbé tóbi gẹ́gẹ́ bí ọlọ́run mu'azziman iya tó bá yẹ pé gbogbo sùjúdù ẹ pé tààzíìmù bá ti wà ń bẹ̀ ka tààzíìmì ńlá ẹgẹ́ a ṣe máa àjọmọ̀ ọlọ́wọ́ba a ṣe máa ń gbọ́nà ọba tóbi tó bá ti lè ṣe fún ẹ̀dá tó bá ti lè gbé ẹ̀dá náà sípò ọlọ́wọ́ba yẹ pé ìgbé ẹ̀dá sí pọ̀ náà ọba ló fà á ló fi ṣe bẹ́ẹ̀ fún àwọn kọ́ ní àbí nítorí wípé òun na ka oore lọ́dọ̀ rẹ̀ ni ṣẹ́rí àwòtọ́ ní àìfíì ó pé sọ́nà méjì oore tí wọ́n náà na ka lọ́dọ̀ rẹ̀ ni pé à mo kúnlẹ̀ fún àbí mo ṣe mo kúnlẹ̀ fún nítorí pé lè bá fún mi lóúnjẹ ọ̀sán ṣẹ́gbé mo ra nítorí pé in tó ṣe fún yẹn nínú nǹkan tẹ́dà téèyàn máa ń ran kàn lọ́dẹ̀ ẹ̀dá náà ní tó lè ṣe mo fún àrímọ́sá torí kó lè bá help mi lórí admission mi torí bá ní sí àmọ́ tọ́ ní àǹfíì nítorí kó lè bá fún ọlọ́mọ pé á tí ìbá máa kúnlẹ̀ fún ní sí ọlọ́mọ bí o ẹ̀hẹ́ ẹbọ ni ẹ tọ́ ní àǹfíì nítorí kó lè bá ọ̀rọ̀ ẹlọ́rọ̀ kó lè bá jẹ́ni tí ni ẹ tọ́ ní àǹfíì nítorí tọ́mí àǹfíhì nítorí pé kí ó lè bá fún ẹníyàwó kó lè bá gbogbo àwọn nǹkan báyìí tó ẹgbẹ́ ẹ̀dá ò ní kápá lórí àfọ́ ọlọ́run bá òun náà gbà lérò pẹ̀lú tọ́mí àǹfíhì a ó kọ́ ìfà mínú àbí ó ṣe sùjúdù fún ó ṣe rùkúrì fún nítorí pọ́n bẹ̀rù ẹ̀ pé yóò fi ìnira kàn ọ́ ń tòótọ́ kẹjẹ́ bẹ̀rù wípé kò ní fún ọ lóúnjẹ ó ní kápá ní tòótọ́ àmọ́ kọ́ ìfà ní ìbẹ̀rù títí alkhawfu ṣírkì khawfu ìbádà ìbẹ̀rù títí pé èyàn ti mú ẹni tí yàn bẹ̀rù lẹ́ni tí yàn jọ́sìn fún ni ẹ̀ nínú àwọn ìbẹ̀rù tó yẹ ká máa gbé fọ́nà ọba ọba ń gbé fún pé tọ́ọ̀bá ti kúnlẹ̀ fún ha èyàn ní ríṣẹ́ o tọ́ọ̀bá ti kúnlẹ̀ fún wo ayé rẹ̀ bàjẹ́ o ò ní lọ́mọ bí o ní lálàáfíà lẹ́yìn ọlọ́run ọba ní àwọn nǹkan lẹ́pẹ́ ìdáhùn ní kàpá lórí ẹ̀wà ń bẹ̀rù ẹ̀dẹ́ lórí lófí wọ́n ń kúnlẹ̀ fún nǹkan tán sára ilé wà lẹ́yìn sàbí mú kìrọ̀hí wọ́n ní tí èwà ṣe pé wọ́n fọ́ọ̀sì ẹ ó túnmọ̀ sí tó bá ikọ́ tó fọ́ọ̀sì ẹ gan ni kò ní máa jẹ́ kí ni o kò ní máa jẹ́ pẹ́ bọ́ ló ṣe so àwọn ní nítorí ẹ̀ tó bá ṣe báyìí pàpọ̀ ìdáṣọ́ kàbí ọ́ bí i wà á bàdà máa ẹ̀hùn ọ̀rọ̀ ó dẹ̀ ti jọ́sìn fún ẹlòmí àtọ̀fọ́lọ́ ọba nìyẹn so pẹ̀lú àwọn kùyúùdù yìí àti àwọn tàhàfúrọ́tì àwọn ikú ọ̀fi dé yìí ló jẹ́ kórí wáyé pé ìtàn sọ ní báyé o ò ní ẹni tó bá ń ṣe nǹkan yẹn lẹ́ni tí fi ń jọ́sìn pé èèyàn lè yàtọ̀ fọ́lọ́ ọba tó nípa tí wọ́n sọ pé èèyàn lè kúnlẹ̀ fún èèyàn kódà ó lè kúnlẹ̀ kí èèyàn kó sì jẹ́ lẹ́bọ̀ tó bá yẹ pé àwọn àníyàn ẹnìkan ó bèèrè bèèrè kan lọ́wọ́ mi ní zango ní last week lórí ọ̀rọ̀ ìkúnlẹ̀ náà ni ó wá ní àfà òun fẹ́ mọ ìdájọ́ lórí ìkúnlẹ̀ yìí tó láwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí ó ní à ó ní èmi tí mo sì tẹ́sí wo yìí ilẹ̀ tápà ni mo ti wá ó nǹkan yìí sì lé nílẹ̀ tápà gan kódà tó ẹsẹ̀ tẹ́yìn ọba ṣe wọ́n iṣẹ́ ọ̀ dáhùn lára rẹ̀ tí wọ́n kó sì ń pèsè dáhùn lára rẹ̀ ẹ̀wọ́n wọn tápà àtẹ̀pẹ́ ẹgbẹ̀jì ni wọ́n àwọn jẹ́ èso alùsùn náà àwọn tápà lásọ ohun àwọn tápà ń ṣe yàlá yóò gùn nítorí ló jẹ́ pé kódà àwọn ọlọ́kadà àwọn tápà ẹ̀wọ́n ní yẹ̀gẹ̀ ní pé àbí tí tí ìbá ṣe tí ìbá ṣe ló pé ní mẹ́rẹ́ àkù tí bá fi lọ sí tí bá fi lọ sí ìwà sí wọn padà àgbákò sí ọ torí wọn ní náà yóò wá mi sọ pé àyè gba tápà ń kọ́ lè gùn àwọn máa ń ṣe jẹ́gẹ́ ó ní tí ó dáhùn lára rẹ tó símọ̀ tí ẹ̀bá wá ń kúnlẹ̀ fún èèyàn pẹ̀lú àníyàn báyọ̀ ṣẹbọ pẹ̀lú àníyàn pé tí ìbá fi kúnlẹ̀ fún yọ́ bàtí ní jẹ́ o yọ́ sàsí mi tí ó sì hàn lára mi irú ẹni bẹ́ẹ̀ ó ti ń bẹ̀rù yẹn nínú bẹ̀rù tí yẹn ń gbé fọ́lọ́run bá nìyẹn tó ń bẹ́ẹ̀ jáwò ní kakó ilé ọlọ́run bá nìkan lórí pàpá àti fi aburú kẹyàn tí ó bá nìsí náà àárín àwọn ọ̀rọ̀ tó tún máa ń lò náà òun náà ni kọ́lù Sheikh Muhammad Al-Bayyumi nínú tí àwọn tán pè ní kótọ́bù jùmọ̀ wal وكيفية إعداد الخطيب wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa báwo la ṣe máa ṣe kútùbà jùmọ́ àti kútùbà ìran méjèèjì àti pé báwo lẹ́ni tó fẹ́ ṣe kútùbà báwo lè ṣe bọ̀rọ̀ pìrìpíà nígbà tó wọ́n sọ̀rọ̀ nípa tahqiq tawhid wa takhlisuhu min ash-shirki ìfi tawhid rinlẹ̀ àti ìkọ̀ tawhid mọ́kùn bí ẹbọ wọ́n ni wọ́n bọ̀rọ̀ yẹbọ̀ wọ́n bọ̀rọ̀ yẹbọ̀ wọ́n ni wọ́n bí anẹ́bí lè rí àní rajuli yalqa alhanila wọ́n bí anábi lẹ́rẹ̀ nípa ọkùnrin náà tó pàdé ọmọ ìyá rẹ̀ pèsè ọ̀tẹ̀ fún fọ̀kọ́lẹ̀lẹ̀ anábi wọn kọ́ mọ́tẹ̀ fún famana amina bin hina inda taslim anábi wọn kọ̀ pé kíyàn mọ́tẹ̀ ní torí fún yàn ìtẹ̀ kọ̀tọ́ká sí fẹ́ nìkankan àfọ́nà ọba tó dágbù àgbáńlá ayé fọwọ́ subhanahu wahdahu alladhi yurka lahu wa yusjadu lahu ọlọ́wọ́ bá ní kẹlàmá ń tẹ̀ fún orin kẹlàmá ń forí kanlẹ̀ fún wa kana sujudu inda tahiyyati jaizan wọ́n ní kásì máa tẹ̀kírẹ manat minhu àmọ́ ṣẹ̀ríà ti wáyé ó kọ̀ fún wa pé ká má máa ṣe wa harramathu ó sì ṣe léèwọ̀ léwa lórí illa lillah ọlọ́run bá nìkan ló ṣe lẹ́tọ̀ fún wahdahu lóhun nìkan wa fil hadith nínú hadith ó wá nínú hadith anna mu'adha ipé mu'adh qadima sham ipé ọlọ́sí sham fọwàjádàhùn yasùdúnà ní asàkìfàtìhì ó wá bá wọn pọ́n wọ́n ń ṣe sùjú wọ́n ń ṣe ìtẹ̀kíni fún àwọn olórin wọn wàdálìkà kọ́bílá àyí ìsìlìmù síwájú ká tó gba ìsìlámù nílẹ̀ sáàmù ní o falamma raja'a Mu'adhu ìgbà tí Mu'adhu wá padà sọ́dọ̀ ànábì sájẹ́dá ní nàbí sallallahu alaihi wasallam ọwá tẹ̀fà nàbí faqala nàbí sallallahu alaihi wasallam ma hadha ya Mu'adh ànábì wá bẹ̀rẹ̀ pé kílẹ̀ tó ṣe ìrẹ́ Mu'adh faqala ra'aytuhum yasjuduna li asaqifatihi ó ní mo rí pé pé mo rí nílẹ̀ sáàmù bí wọ́n máa ń tẹ̀ fáwọn olórí wọn wa anta haqqu an yusjada laka ya rasulallahi mo sì gbé rẹ̀ ànábì lọ́tọ́ ju àwọn eléyìí báyìí lọ ká máa ṣe bẹ́ẹ̀ fún ilé òjíṣẹ́ ọlọ́run ọba fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam kuntu amiran ahadan an yasbira li ahad la amartu almar'ata an tasbira li zawjiha anábìnrin bá kó bá tọ́ fún mi kí n pa ẹnìkan láti ẹ̀kọ́ máa tẹ̀kí ẹnìkan ni ìyàwó ni bá ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ fọ́kọ́ èrí pé eléyìí báyìí

irú ẹni bẹ́ẹ̀ ti tako ìpìlẹ̀ kan tó rinlẹ̀ nínú ìpìlẹ̀ gbogbo mùsùlùmí ni ẹ àwọn minal usul wà minal usus allati qama alayha al-islam nínú àwọn ìpìlẹ̀ tí islam ojú olólórí ẹni ẹ ti tako nìyẹn ilé tó yẹ sí pé a máa ṣàlàyé ẹ nígbà tá a bá dé àyè yẹn min aqwa al-hujaj nínú àwọn ẹ̀rí tó lágbára jù tọ́jẹ́ sí pé àwọn àbá máa ń gbára lé lórí ibi tí ìkúnlẹ̀ ò ti lè jẹ́bọ láíláí òun náà nìyẹn wà so ẹ báyìí nísì so àfá yìí ò pé lẹ́bọ wọ́n kẹ́ ní wọ́n ní irú nǹkan báyìí wọ́n ní àṣẹ̀rí àti wá sí pé ní ọ̀hàrọ̀mọ́tìhú àwọn ní walakin hadhihi sharia mana'at minhu wa harramatuhu illa lillahi wahda ọlọ́run ó ṣe léèwọ̀ fún gbogbo wa ó wá ṣe lẹ́tọ̀ fọ́lọ́run ọba nìkan ìrí ìtọ́jọ́ mọ́ sọ ní pé ní tó bá yẹ fọ́lọ́run ọba nìkan ló lẹ́tọ̀ sí tàbá gbé fẹ́dà ń kọ́ àgbọ́yé ti ẹni ẹmọ kùrùmù ti ẹni ìta àbá ń sọ òrí bẹ́yẹn ìtumẹ̀ ní pé fi haqqil bashar ní ibi tàwọn ẹ̀dá haramu ní ẹgbọ́dọ̀ sí fún wọn a máa fi haqqil láì halali ní ìta ń sọ ní pé haramu ní ẹmọ́ sí fẹ́dà halali ní fọ́lọ́wọ́n ba nígbà tó ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àtọ́lọ́wọ́n ba àtẹ̀dá kò sẹ́ni tẹ́lẹ̀ sí ẹ̀rí tó máa ń lò bákan náà òun náà ni silsilatu shahir rasail tíra kan bẹ̀ẹ́ tán pè ní silsilatu shahir rasail li sheikh muhammad bin abdul wahab bi sharhi fadilati sheikh salih al-fawzan ar-rasailu àfáà ni wọ́n ṣe sheikh muhammad bin abdul wahab náà ṣe àmẹ́ntà ṣe sharhi àwọn náà ni salih al wọ́n sọ̀rọ̀ yẹn bí ma'radil kalam and aksamil ibada ìgbà tán sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà bí tí ibada pín sí wọ́n wá ní àdúà nínú àwọn ọ̀nà tí ibada pín sí ọ̀nà ni àdúà ṣíṣe wal istighatha àti ìmá wá wípé kí ẹ̀dá yọyàn kú ònà wàhálà nínú ibada ni annadhru alqurban al'inaba arroja almahabba alkhoshiya arrogba arrukuri wasujud nínú àwọn àníwáwílẹ̀ ìbádà lọ́wà nínú àwọn ìran tá a máa fi ń ṣe ìjọsìn lọ́wà ibi tó wá ń lọ gan ni àrùkúrẹ́ wà sùjú wọ́n ni àrùkúrẹ́ ìbádatun la yakunu illa lillah títẹ̀ ìbádà ni ó àgbọ̀dọ̀ sí àyàfi fún ọlọ́run ọba àgbọ̀dọ̀ sí fẹ́nì kankan àfọ́ ọlọ́run ọba kí náà sọ̀rọ̀ ń parẹ́ àníwáwíl ìbádà àwọn nǹkan ìjọsìn ó túnmọ̀ sí pé la yurka'u li ghayri llahi ìbádàtà àgbọ̀dọ̀ tẹ̀ fún ẹlòmí àtọ̀fọ́rọ̀ bàbá ń jọ́sìn fún torí pé ọ̀rọ̀ bó náà sọ ọ̀rọ̀ ànúwáwìlì ìbádà ọ̀rọ̀ ìbádà ni wọ́n yanjú wọn yanjú ọ̀rọ̀ tàhíyà màkú so ní tó bá yìí ṣe rí báyìí èèyàn gbọ́dọ̀ gbé èèyàn gbọ́dọ̀ gbé èèyàn so ìgbà tán ibi tíra yẹn wọ́n wá tọ́lọ̀ bá ní kí rántí tọ́lọ̀ bá ní kí n gẹ́ẹ̀tì ibi tí mo bà wà bá tíra yẹn sí ń gbà mú lè sí wọ́n sọ̀rọ̀ alimamu bukhari rahimahullahu ta'ala wọ́n wá lo maka ma na fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tẹ́rí ma tí wọ́n lò yẹn ọ̀nà mẹ́ta ni túnmà rẹ̀ lè jẹ́ àmọ́tẹ́ ẹ bá fi lè tún sí ọ̀nà méjì nínú ọ̀nà mẹ́tẹ̀ta yẹn ẹ bá túnmà jùmlà yẹn jẹ́ pátápátá ní tí wọ́n ń sọ kọ́nà lẹ́mà sọ torí kí má ó lè jẹ́ ó lè jẹ́ má almasdariya tó bá yẹ jẹ́ má almasdariya ni ìtumọ̀ tí ó dátù ọ̀tọ̀ ó lè jẹ́ má almausula tí ó mọ̀túmọ̀ alẹ́bì ọ̀tọ̀ ni túmọ̀ dátù ó lè jẹ́ má annáfíà ìtọ́sí ń lò wíwáyìí má annáfíà ni tẹ́ bá tún sí má almasdariya ẹ má fi òdórin lẹ̀ fún alimamul Bukhari àmọ́ tẹ́ bá tún rẹ̀ sí tẹ́ tún ní má annáfíà ẹ máa ṣe nafiyu òdo fún Imamul Bukhari mo ti gbàgbé jùmlà yẹn tọ́nà ọba àdíjẹ́ bá ní kásìkò gbà mí débẹ̀ tí máa rí tí máa lè rí so insha Allah báyá máa mú wa ọ̀rọ̀ yà Imam Nasa'i onúwọ́nú ọ̀rọ̀ yẹn wá nígbà tán sọ̀rọ̀ nípa Imam Bukhari so ẹni tí wọ́n yẹ́ pàdé bẹ̀ ni pé gbogbo nǹkan wáwátá èyàn gbọ́dọ̀ ń sàlàyé tó fi jẹ́ sí pé à ní máa gbé ìdájọ́ ìbáàdà fún tàhíyà kò yé báyìí nísìn tá sọ̀rọ̀ tàhíyà ẹsàlàyé tàhíyà tí ma ń sọ̀rọ̀ ìbádà kí náà sọ nílá àníwáwò ilẹ̀ ìbádà àwọn ọ̀nà ìbádà wọ́n sọ pé àgbọ̀dọ̀ sí illa lillah wọ́n ní la yarka'u al-insanu li ahadin wọ́n lè yàn gbọ́dọ̀ sí rùkú fẹ́ni kankan wa la yakhdu' li ahadin èyàn sì gbọ́dọ̀ yẹ sí ìhìnà fẹ́ni kankan lẹ́ni tí ṣe ta'zimu ẹni yẹn tí ń gbé ẹni ẹ tóbi fàlíhìnáhù aláwájì zulli wọ́n ní ìmá tẹ̀fún rẹ ni lójú ọ̀nà bá ń yẹ pẹ̀rẹ ara ẹni fún ẹni tí a ń tẹ̀ fún tí a wá ń gbé ẹni ẹ tóbi gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe fún ọlọ́run ba wọ́n lè rẹ́ ìlà ìmá ṣe rukun fẹ́ lómi yàtọ̀ fọ́lọ́run ba nìyẹn wọ́n ni wàlá yasjudu li ghayri Allah èyàn sì gbọ́rọ̀ sí sùjúdù foríkalẹ̀ fẹ́lú bí àtọ̀fọ́nà ọba wọ́n ni wàlá yasjudu li sọ́nàm wọ́n lè yàn gbọ́rọ̀ sí sùjúdù fún òsà wàlá lil qabri èyàn sì gbọ́rọ̀ sí sùjúdù fún sàárè wàlá lil darih sàárè lòun alkọ́bùrù wọ́n ma mẹ́ni sàárè tí wọ́n ma abdọ̀ríṣù wọ́n ma mẹ́ni sàárè tí wọ́n ti rẹ́ gbogbo ẹ̀ náà ẹ̀ gbọ́dọ̀ forí kalẹ̀ fún ọmọ méjèèjì wàlá lè àrí min ọ̀gọ́má a ti gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹnìkan nínú àwọn tí wọ́n jẹ́ àbí tí wọ́n tóbi tí wọ́n lọ́lá bóyá màmá yà bóyá yà yà bóyá bàálù bóyá president ìlú bóyá gọ́ọ̀nà a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kò tọ́ka ṣe sùjúdù àfi fọ́lọ́wọ́n ba wọ́n ni kánàl alfarsu wa rúùmù wọ́n láwọn ará fars àtàwọn ará rome yu'azzimuna mulukahu wọ́n máa gbé àwọn ọba wọn tóbi fayasuduna lahu wọ́n ma wá ṣe kíní an yasuda lahu òun náà wá wòye pọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ fún anábì sallallahu alaihi wasallam ẹ̀rù salatu wassalam anábì wá kọ̀ fún so elé báyìí náà ẹ̀rí pé ìtawọn náà ń sàlàyé nìyẹn náà gbogbo eléyìí báyìí kò túmọ̀ sí pé wọ́n ń sàlàyé fún a yí pé ìṣe sùjúdù tàhíyà kóhun jẹ́bọ bá kátà ń sàlàyé òun náà ni sùjúdù ìbáadà so so òun ni in ta kọ́kọ́ sàlàyé níbi rẹ̀ pé kí a mọ ìran sùjúdù tí ń bẹ gan so that ta bá ti ń ka ibi tẹ́tí ń sàlàyé nípa sùjúdù kọ̀ọ̀kan tán fún nídàájú ẹbọ a lè máa rú sùjúdù wọn náà fún nídàájú ẹbọ kò yíba ní sí a ní máa fi lú papọ̀ wọn ní máa sọ̀rọ̀ sùjúdù ìbádà ká máa wá tu sí sùjúdù tàhíyà náà ní parí nínú ọ̀rọ̀ àfá àtàmọ́ wá ń lò eléyìí lọ́jọ́ ọ̀rọ̀ àfá parí ó ní fatawa alájìnà ti dà ìmà fatawa yìí nínú àwọn fàtàwà tó ẹ́sí pé wọ́n mẹ́ ń lò ní tó ẹ́sí pé àwa náà ti lò dáadáa gan torí pé ayẹkẹ́ ilé trust mi pé ń gbà yẹn ilé tó bá lè jù náà lèmi náà mú ẹ̀fọ́ ni lọ́nà tèmi náà ń gbà yẹn nígbà tá a fi wà pẹ̀lú àwọn àwọn jàmá àtẹ̀tìrì yìí nìyí ṣe bá ní sí so ilé ẹ̀rí tá a sì máa ń lò ń gbà yẹn tó bá jẹ púpẹ̀ bá jẹ bẹ́ẹ̀ jẹ́ ojúrú ẹ̀rí alájẹ́tù dáímà yìí èyàn ní ọ̀rọ̀nà lọ́bẹ̀ o torí a gbáyàn ní gbogbo mú lórí ọ̀rẹ̀ rí ni sẹ́bà ní sí ọya tú yà yìí fún mi yìí báyìí ọya tú fún mi ọya tú adé tú sẹ́ ẹ̀lákọ̀ọ́sẹ́ tó fẹ́ gbọ́rọ̀ nù ẹgbà ní ẹbá táwọn ẹ̀ lè bẹ̀rẹ̀ ọya tú sẹ́ mo ní adé tú mẹ́ ẹ tú ọya abẹ́wọ̀ bẹ́ẹ̀ tú mẹ́ sì ní tú ò lè rọ́nà lọ nítorí pé ọ̀rọ̀ yẹn ní ihtimal nígbà tó sọ pé ìjí mọ́ pàdé pẹ̀lú ihtimal ní pé ọ̀rọ̀ yẹn ní ojú méjì ọ̀rọ̀ tó bá ti lójú méjì ní pé àwọn tí wọ́n bá sọ nǹkan báyìí tán bá tú báyìí wọ́n lè rọ́nà lọ àwọn tán bá tú lódì kejì náà àwọn náà lè rọ́nà lọ ọ̀rọ̀ tó tí ihtimalu bá ti lè ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tó yẹ́ sí pé gbogbo ọ̀nà kéní kejì tẹ́ bá tú sí kò sílẹ̀ tí ọlọ́mbẹ̀ bákọ̀lá ìsìdìláàlì ẹ gbọ́dọ̀ lú ọ̀rọ̀ ẹmẹ́ ìfilẹ̀ nítorí pé a gbọ́dọ̀ rọ̀ jáha ìtumọ̀ ti ẹ lórí tẹnì kejì torí pé ìtumọ̀ tó ń náà fún yẹwà sáàìl báwo láti wá sọ pé títí ti ẹlọ́mà rọ́jí lórí tẹnì kejì àti ìṣìhádù láyùn so nítorí ẹni tó ń pọ́ wá ní ìtìmáàlì yẹn àwọn wà dúró síbi máa náà ilé ìtawà tí àwa tú sí a mọ́ wá fi tako máàna ẹlẹ́ẹ̀kejì tẹ́nìyàn náà tú sí ọ̀rọ̀ lájẹ́tù dáímà la máa ń lò bẹ́ẹ̀ tabalọ́wọ́ fatawa alájẹ́tù dáímà fatawa alájẹ́tù dáímà ní page 233 títí dé page 234 abọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn bẹ́ẹ̀ náà wọ́n bí lájẹ́tù dáímà léèrè wọ́n ní السؤال الثالث من الفتوى رقم وني ìbéèrè ẹlẹ́kẹta nínú ìbéèrè number 5313 ìbéèrè ni pé إن خرطنا في نادي من نوادي الكارثية بأمريكا وقال المدرب إنه يجب أن تنحني عندما ينحني لك هو فرفضنا وشرحنا له ذلك في ديننا فوافق ولكن قال على أن ننحني فقط الرأس لأنه هو يبدأك بالانحناء فلا بد أن ترد تحيته فما رأي فضيلتكم في ذلك وني الله sí àyè kan nínú àwọn àyè kan tí wọ́n ti máa ń kọ́ karate ní amẹ́ríkà ọ̀gá wa kóòtì wa tí wọ́n ń kọ́ wa ní karate ọwá sọ fún ayé pé tábàjà bàtà mẹ́tú bí ó ní ìkọ̀rọ̀tìnà bí náà dìmì náwádì kàrìtíyà alọ́sírù kan ní kàrìtíyà kàrìtíyà lamẹ́ríkà kàrìtíyà bó karate ìrìkẹ́tẹ́ tí kó karate lamẹ́ríkà àbá yìí dàrúmọ́ lójú náà wọ́n ní ọ̀gá tẹ́yàn bá fẹ́ kíra rẹ̀ ní karate àbí taekwondo àbí kung fu ẹ̀yin tẹ́ẹ̀fẹ́jọ tẹ́ẹ̀fẹ́jọ jà wọ́n lẹ́fẹ́jọ spa wọ́n pè ní sparring ẹwà òun wọ́n tẹ̀ fún ọ ìwọ́n náà tẹ̀ fún ẹjọ tẹ̀rí báyìí fúnra yín ẹ̀ẹ́sì wá bẹ̀rẹ̀ sí máa nara yín ó fọ́ ní àbí òkè bá wọlé gbé kalẹ̀ lọ́fọ́ ẹwà máa jà ìmọ̀ pé ó fọ́ ní ọ̀gá wá ní inú òfin karate àbí kung fu àbí àbí um, taekwondo kò sí inú òfin boxing ó ní pé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni tó bá ti ṣe bẹ́ẹ̀ fún wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún padà so wọ́n ní ọ̀gá àwọn ya ìnáhu ó ti dọ̀rọ̀ yẹn o ìnáhu yajibu àǹtẹ̀nìhánì àìndàmà yẹnìhánì lákà hùwà tóun bá ti lè tẹ̀ fún ọ ìwọ náà tẹ̀ fún ni o ẹ jọjọ ṣe bẹ́ẹ̀ fún ara yín farafadna awa yari pé àwọn elete láíláyò wa sharahna lahu dhalika fi dinina àwọn wá sàlàyé ìdájọ́ rẹ̀ fún nínú ẹ̀sìn tiwa pé ẹ̀sìn tiwọ̀ farama ká máa tẹ̀ fún yà fàwọn àpapọ̀ ọlọ́wà gbà gbàtí èsè mùsùlùmí tẹ̀wé bá rí mùsùlùmí ni àìrọ̀ ọ̀rọ̀ kí ní jẹba ohun àwọn bàbá wa kò kéhù kò béèrè àwọn bàbá wa jọ ń gọ́lọ̀ àwọn wa ẹlẹ́ àà àwọn bàbá wa ìsàlẹ̀ kòtò àwọn bàbá wa kìníkẹ àwọn bàbá wa ndásàlásí àwọn bàbá wa yíò àkàmẹ́lì àwọn bàbá àgídípọ̀ yóò yàrí ni yóò ní kí ní jẹ́ bẹ́ẹ̀ kí ní jẹ́ òsínú ẹ̀sìn ẹ̀yìn wá mẹ́sìn kọ́ àwọn kìníkẹ àwọn ìdìbìdà agídí ò ní jẹ́ kẹ́gbọ́ se wí nìyẹn fàwọn afọkọ̀ ọba gbàbẹ̀ wà láàkín kọ́ọ̀lù ala anan haniya fakot arra sí káàkẹ̀ tẹ̀rí lásán ìmọ̀ ní kẹ́ ẹ̀dọ̀bá rẹ̀ bá ìmọ̀ ní kẹ́ forí kún ilé lẹ́ẹ̀kẹ́ kàrà tẹ̀rí báyìí pé sóhun lásán náà ni ẹgbà lérò pẹ́sìn yóò fẹ́ lianna huwa yabda'u bil inhina ṣe fún lọ́wọ́ sí fún ọ so wọn ó ó dá padà fún ni falabuda ń tarú da tahiyata owó náà gbọdọ̀ dá kíkì rẹ̀ padà fún ẹbí ẹ̀kàn fi ṣe bẹ́ẹ̀ lásán fama ra'yu fadilatikum fi dhalik wọ́n bèèrè pé tó ẹ̀yà fáà ẹ̀yin alájẹ́tù dáyímà kí ni àgbọ́yé yín kí lẹ rí lórí àlámàrí ṣé ká ṣe àbí ká má ṣe jawab ìdáwọn sọ pé la yajuzu linhina tahiyatan li muslimin wala lil kafir wọ́n ní kò tọ́ kátẹ̀ láti fi kí mùsùlùmí kankan fi kí ni lọ́la ní sí wọ́n ní òótọ́ àwọn àfáà tó sì jó gúnẹ́gbóǹgò tí játọ́ lẹ́nu gbé àwọn ẹ̀nà ń sọ̀rọ̀ yìí so kèéṣà àwọn tí ó dá kankan náà tí ó rí tìzáàrù tó túnmà sí pé kéèyàn lọ fọ abẹ́ ànábì ní ọlọ́fọ abẹ́ tí ó bá ní kéèṣe rú àwọn àfáà bá yẹn tí ó dá tí ó dá kankan mà tí kéwú tí wọ́n fi kéwú dorí kọ àwọn àfáà tí لا بالجزء الأعلى من البدن لا بالجزء الأعلى من البدن ولا بالرأس wọ́n ní kọ̀tọ́ ká lo ìpín tó wà lókè nínú ara ìpín tó wà ní òkè ká lò láti bí kíni láti bí tẹ̀kíyàn kọ̀tọ́ wala bi rasi kódà orí lásán láì ẹ̀raza ẹ̀raza kọkànra sọ ní kọ́ báyìí wọ́n ní ọ̀tọ̀ kọ̀tọ́ kó lo kọyọ sókí wọ́n ní òtọ́ bẹ̀ lè annal inhinaha tahiyatan ibadatun ibi tí wàhálà ti dèrè torí pé ìmá tẹ̀kí ní ìbádà ni lè annal inhinaha tahiyatan ibadatun nítorí pé ìmá tẹ̀kí ní ìbádà ni tí wá báyìí tẹ̀sì ní tí ó torí ibi ní ìdúró sí pé á ah, túbì fún mi tú so bá nísìn bẹ́ẹ̀ ọ̀bá yìí tó bí ṣe pé rẹ̀ nítòótọ́ ó lè má rí tú fún mi o torí èmi náà dúró nù pé kágbà kó bá ní sọ pé eh, nígbà náà ni kò sí kankan jù bá ń lọ nígbà tí ìbá ti gbà <laughs> nǹkan sì tó ń takò la takunu illa lillahi wahda ìbádà ò sì tọ́ àbí fún billahi tawfiq وعلى وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء àwọn tó ń ṣe tíra àwọn tó ń ṣe fatuwa yẹn yẹn ìgbà yẹn àwọn tó wà ń bẹ abdullahi ibn Qu'ud abdullahi ibn Ghiyaan abdulrazak afifi ẹni tó jẹ́ olórí wọn gbà yẹn abdulaziz bin abdullahi ibn Baz àwọn tó ń ṣe fatuwa yẹn yẹn naam ah, kí wá ní àlàyé tó wà ń bí báyìí ṣe rírò àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó pé ó nídi farabalẹ̀ ni ó sì nídi kéyàn wu ẹ̀mí yàn dáadáa sékèsè fẹ́nu ìtumọ̀ tí mo fẹ́ fún ọ̀rọ̀ yìí sékèsè pé nítorí wọ́n bá fẹ́nu mi mú ni mo fẹ́ fún ṣe bá ní sí torí pé ní tó bá ti ní sí pẹ̀lú hukmu kéyàn fẹ́ ṣe dájọ́ lórí nǹkankan kámọ̀ yí pé tawqī'un 'anil-lāh tawqī'un 'anil-lāh òun sáyìn ló kọ ọlọ́wọ́n bá nu òun so láwọn afá mọ́ sọ wípé àwọn almuftun muwaki'una anilá àwọn tí ń ṣe fatuwa àwọn wọ̀nyẹn ní sáìnì ìwé ọlọ́run àwọn ní gbẹnu ọlọ́run bá sọ̀rọ̀ bẹ́yẹn báyìí fẹ́ gbẹnu ọlọ́run bá sọ̀rọ̀ kọ́ sọ́ra gan àwọn bá fi ní fatuwa ní tó dáa ní inhina tí ó jẹ́ sí pé ìtẹ̀kí ni tán pè ní ìbáadà mi báyìí òun ni eré tó bá jẹ́ sí pé àwọn ṣùrútù ìbáadà bá wà nínú ẹ̀ kéèsè mujarradul inhina ní wọ́n sọ pé ìbáadà ni nítorí pé tó bá jẹ́ pé mujarradul inhina lọ́jẹ́ ìbáadà ó ti takwáyà Qur'an ó ti takwáyà Qur'an tó pọ̀ tó bá jẹ́ pé mujarradu kíyàn tẹ̀kíyàn nínú jẹ́ ìbáadà ìtẹ́bí wá mẹ́ pé kése mùjárọ́dù ẹ̀ ni o ni wípé àwọn ìnìyàn kíyàn bá tẹ̀ kíyàn ọ̀nà méjì ló lè pín sí hukun méjì ló lè mú ó lè mú dájọ́ pé kò tọ́ nínú ṣẹ̀ríà tiwa tí ò ní máa jẹ́bọ tí ó máa jẹ́ ẹ̀ṣẹ̀ in tí ó tọ́ ó sì lè mú dájọ́ pẹ́bọ ni tí o bá ti lọ ṣe ìnìyàn pẹ̀lú àníyàn wípé ẹni tó ṣe ìnìyàn fún yẹn ó gbé sípò ọlọ́wọ́n ba ẹgẹ́ bí mahabba náà ni tó bá ti lè nífẹ̀ẹ́ èèyàn gẹ́gẹ́ bí irú ìfẹ́ tí èèyàn máa ń ní sí ọlọ́run ọba abótílọ àgbọ́mọ̀ èèyàn gẹ́gẹ́ bí irú tàǹfíìmù tí èèyàn máa ń ní fọ́lọ́run ọba abó ṣe tàhíyà fún èèyàn pẹ̀lú àníyàn wípé ipò ọlọ́run ọba ló gbé sí nínú ẹ̀mí rẹ̀ wípé yóò sí ọ láǹfààní yóò lè kó lè kórè ayé bá wọn àbó lè kó sùtá bá wọn tó wọn bá ṣe fún tó bá ń sàlàyé ẹ̀nú ẹ̀sẹ̀ mọ́ á dá yọ sí pọ̀ sí wẹ́wẹ́ ẹ̀wọ̀n nínú nǹkan tí mo kà ní last week ẹ jẹ́ kí mo láti fi sẹ̀rí lé lórí Sheikh Muhammad bin Abdul Wahhab nígbà tí wọ́n nínú kìtàbù tawhid wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn téèyàn bá mú ala zahirihi lórí zọ́hìrù ẹ̀ bó ṣe wáyẹn wallahi lazim èyàn kò sí èyàn kò sínú àwọn khawarij àfikẹ́ ẹ̀jẹ̀ tafsiru ẹ̀ wọn nágbà lérò kí nìkan náà wọ́n ní báàbù alkhawfi mina shirki báàbù tí ń sọ fún ayé pé alkhawfu yìí máa bẹ̀rù nǹkan ní ìyàtọ̀ fọ́lọ́wọ́ba mina shirki nínú ẹbọ lọ́wà báàbù alkhawfi tí a rí alkhawfu tó wà ń bẹ̀ yẹn láàmù kan wà ń bẹ̀ alif àti láàmù kan wà ń bẹ̀ tán pè ní al-istighraqiya alìtọ́ ẹgbẹ́ túnmọ̀ sí pé nínú ṣírkì báàbù wípé ìbẹ̀rù bíbẹ̀rù ìbẹ̀rù nǹkan mí ìyàtọ̀ fọ́lọ́wọ́n bá ẹbọ ni sẹ́rí tó máa ń ṣàlàyé ní ó jẹ́ kó yíò yí kéèkéé ṣe gbogbo kọ́ọ̀fù ní ṣe ìgbà lérò ní báyé o alkọ́ọ̀fù ṣírkì kọ́ọ̀fù ní ìbádà náà bèèrè nígbà lérò yí tó yìí sọ ni pé báàbù ẹgbẹ́ wọn yẹn kọ́ọ̀fù kankan wọ́n sọ pé kọ́ọ̀fù báyìí wọ́n kàn ní báàbù kọ́ọ̀fù báàbù ti wá bẹ̀rù ejò sínú ẹbọ kí a máa bẹ̀rù kènìún sínú ẹbọ lọ́wà kí a máa bẹ̀rù èyàn tó mẹ ẹ̀ṣẹ̀ jà yóò yẹ̀yàn léyìn sínú ẹbọ lọ́wà kí a máa bẹ̀rù bàbá yẹn pé yóò nà mí fẹ́ já mi lọ́rùn sínú ẹbọ lọ́wà gbogbo orú eléyìí báyìí kò sínú ẹbọ wọ́n dẹ̀ ní báàbùl khawfi báàbù ti sọ wípé ìbẹ̀rù inú ẹbọ lọ́wà Sheikh Salih Al-Uthaymeen nígbà tó wọ́n ṣe ṣẹ́kù nínú al ni khawful al-khawfu khawfan khawfu méjì níbẹ̀ خوف العبادة وخوف الطبيعي والخوف الطبيعي ìbẹ̀rù àdámá àti ìbẹ̀rù ẹgbẹ́gbà tán ṣe tafsir tán ṣe fọ́sọ́ ẹ̀rẹ́ ṣàlàyé pé kéèṣe gbogbo kọ́ọ̀fù ní ṣe ìgbà lérò irú ẹ̀nà lọ́wọ́ ní báyìí kéèṣe gbogbo tàhíyà ní wọ́n gbà lérò ní báyìí bẹ̀t gbogbo tàhíyà sùjúdù tàhíyà ìnìhìnáwù tàhíyà tó bá ti jẹ́ sí pé ó kó sínú ìmọ̀ bẹ̀rù ẹni tí a ń ṣe tàhíyà yẹn fún ńlọgbéwà débẹ̀ ní ìbẹ̀rù kan ẹ̀ka ní sí ọlọ́run ọba ipẹ́ta àbá ṣe yóò ṣe nǹkan kan fún aláburú tí ẹnìkan kan oníkàpá lórí àfọlọ́wọ́n ba òun wọ́n ṣàlàyé wà akbaru shahidin ala dhalik nítorí ọmọ wa jẹ́rìí lórí ẹni pé tí a bá wá kàfàtà wá lájẹ́tù dá ibà dáadáa wọ́n wá sọ ọ̀rọ̀ àwọn ìkúnlẹ̀ yìí ìkúnlẹ̀ kiri ẹni lọ́nà tó pọ̀ tó hàn pé nídàájú ẹbọ wọ́n kà ní láyà júùsù kò tọ́ èèyàn gbọ́dọ̀ ṣe kò tọ́ kò tọ́ kódà àwọn sọ pé nù ìbádà lọ́wà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé nù ẹbọ ni lẹ́sìn mẹ́bí ní báwọn apá ìrìn náà sọ eléyìí tí báwọn náà sọ eléyìí ní báyìí sọ̀rọ̀ wọn takora wọn ni ọ̀rọ̀ wọn takora wọn eléyìí tá ń sọ ní báyìí ó ní sùjúùdù ó ní tàhíyà tí ò bá ti ní tẹbọ nínú tí ò ní àníyàn pé yẹn ń gbé ẹni ẹsí pọ̀ ọlọ́run bá nínú yóò máa jẹ́ sí pé òkun ẹni pé adamul jawaz ní tí ọ̀tọ́ ni eléyìí tá ń gbà ní báyìí ó ní ní tó bá jẹ́ sí pé ó ti di pé àbí ń bẹ̀rù ẹ̀dá nínú ìbẹ̀rù tá ní sọ́nà ọba àbábí ń nìran kàlẹ́lọ ẹ̀dá inú kànàkàtà máa ní sọ́nà ọba tó lè báyìí òun náà ni àwọn àlàyé tó wà ń bẹ̀ mo sọ wípé ọ̀rọ̀ yẹn tí èyí bá ṣe àwọn tàfàṣìn àwọn ìfọ́síwẹ́yẹ tó wà ń bẹ̀ ni ó rọrùn kéèyàn gbọ́ yé síbi pé wọ́n sọ wípé ìmá tẹ̀kírí ẹni náà ìbáàdà ni tó wáyé jẹ́ pé ìbáàdà ni sẹ́ni pé tẹ̀yìn bá ti lè gbé fẹ́lómi tó tó sì pẹ́ bọ́ ló ṣe yẹn mo sọ pé àwọn náà lè rí wájú tí wọ́n tu sí bẹ̀t ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò lálàáfíà ni wà mọ̀rùjú gan nítorí pé ìtìmáàlù tán fẹ́ fún yẹn àti ráwọn kọ̀rọ̀ inú àti ráwọn nǹkan kan tó yẹ pé ó ti jẹ́ kó wáyé pé tẹ̀fsírù yẹn ọ̀rọ̀ yẹn ìtumọ̀ yẹn kò lè wà sọ̀wáàrù láíláí inṣàlọ̀ tààlá ìntàbí wà bọ̀ tírẹ́sì ẹ̀ káyè bá mọ̀ pé àwọn àfáà súnnà wọ́n mọ̀ tán wí yàtọ̀ wù nǹkan tẹ́yìn wí òun náà ni àlàyé tápàdà wá ṣe inṣàlọ̀ tààlá lọ́sẹ̀ tí ń bọ̀ lórí àwọn àdílà tó ń fi rinlẹ̀ wípé ìsùjúdù ìtẹ̀kíni kò lè jẹ́bọ láíláí ẹ̀ṣẹ̀ ni ó máa jẹ́ nínú àdúgbò yìí ṣe báyìí nìsìn sọ abẹ́lọ́wọ̀n bá lè kí kọlọ̀bà kó sànúwa kọlọ̀bà kó fún wa ní àgbóyé Islam subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta